أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخي ونوفي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí dijọ́ gbéǹde alkiyama a bẹ̀ ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí à ń ṣe yìí kọ́lọ́n jẹ́ kó wúlò fún wa láyé àtijọ́ ọ̀gbìn alkiyama àwọn tá a bá ń gbọ́ ń bẹ̀ ọlọ́run jẹ́ ní tí ń sọ kó lè máa lò ó àwa tí à ń gbọ́ náà kọ́lọ́n jẹ́ a lè máa lò ó ọ̀nà tí ọ̀wà gbà wúlò fún wa lọ́rùn òun ni ká wá bá ládàá rẹ̀ gọbọi nínú ìwé àkáǹtì wa táwa gbàwé àlìjẹ́ náà pé ọyẹ ẹ̀ máa lọ inú àlùjẹ́ náà o látara àwọn iṣẹ́ olóore tá a ti ṣe kọ́lọ̀ kó fi sínú fáìlì iṣẹ́ rí wa tó bá dijọ́ gbé alkiyama ní ìjẹjọ́ ibi sinatu tamathil àwọn tó ní í ṣe pẹ̀lú ère àti àwòrán òun layanjú níjẹjọ́ àáfàá dẹ̀ fọ tí wọ́n ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n aṣọ níwọ̀n bá ń tásìkò gbà wá pẹ̀lú àlàyé kọ̀ọ̀kan tá a lè fi kún un. kí a má gbàgbé minahajul mu'min fi tẹ́ríkìlì muharramat òun ni tá à ń bá lọ látijọ́ yìí kọ́lọ́n kó san àfáwà mustapha murad subuhi tí à ń lo tíra wọn minahajul mu'min kọ́lọ́n kó san wọ́n lẹ́sàn rí bàbá ń sọ nípa bí àwọn mùmíní àwọn ẹni ọlọ́run tòótọ́ bí wọ́n ṣe máa ń jìnnà sí nǹkan èèwọ̀ bí wọ́n ṣe máa ń gbé èèwọ̀ jù sílẹ̀ àwọn nǹkan tí ò dáa àwọn ntọ́lọ̀ ń kọ̀ àwọn ntọ́lọ̀ ń bínú sí bí wọ́n ṣe máa ń gbé àwọn ìwà ìwọ̀ ìwà ẹ̀ṣẹ̀ ìwà eré ìwà rádaràda ìwà burúkú àwọn ìṣesí tí ò dáa àwọn ìṣesí tó bí ọlọ́run nínú tó kọ́ ọlọ́run nírira báwọn mùmíní ṣe máa ń gbèjù sílẹ̀ ìyẹn ni tá à ń bá lọ látijọ́ ìta àdẹ́mú látòrí ẹ̀bọ ó gbérun jù sílẹ̀ kò kí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àsáwọn ẹni ọlọ́run ibi tá a dé lónìí òun ni àdíyàtúlì mùsùlùmí náà wàṣátì mọ̀húmú àsáwọn ẹni ọlọ́run ara tí wọ́n tó máa ń gbé jù lẹ̀ tí wọ́n kì í ṣe tí wọ́n máa ń jìnnà sí òun ni kíkó sùtá bá àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn àti mímọ́ fẹnu bú wọn mímọ́ fẹnu sáátà wọn mímọ́ fẹ́nu pẹ̀gàn wọn mímọ́ fẹ́nu sọ aburú nípa wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jàmá tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbọ́yé ẹni tó bá fẹ́ jẹ́ mùmí ní òdodo kò gbọ́dọ̀ máa kó sùtá bá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ọ̀nà tá a máa ń gbà fi sùtá kàn yàn ó pọ̀ gbogbo àwọn ọmọ tí ń jalè káàkiri inú òlu tí wọn ò já sùn mọ́ pọ̀ nínú wọn ìwọ tó ní mùsùlùmí ni ọ́ ọwá kóṣù tábá wa ò já sùn ọwá ń jí owó àwọn èèyàn ò ń jí fóònù wọn ò ń jí tébúlẹ́ẹ̀tì wọn ò ń jí láptọ́ọ̀bù wọn ó tún ń gba owó wọn ọ̀nà wọn ọ̀nà wọn ọwọ́ tó ṣe yẹn ọ̀daràn níwájú ọlọ́run ọlọ́run má jẹ́ kó lè ọmọ náà lè wa tó lè bá ti délé èèyàn ọ̀sẹ̀ kan oṣù kan lẹ́yìn ìgbà tán bá wá àyà yín ọmọ já ni wọ́n tó fẹ́ẹ̀ dé wọ́n wà wọn ò ní wá kò sóorun kódà tó o bá tó sùn ò lè sùn wákàtí méjì tó o bá ti sùn wákàtí kan ó tún lajú tó o bá ara gbọ́ kókókó tó o gbọ́ kíkí lásán èèyàn ti jí èèyàn lè máa tọ̀ ara láì rí nǹkan tó ń fa kọ́ máa tọ̀ ara ìwọ tó o bá ń lọ jalè tó ń rọ́ọ̀bù lé onílé ìwọ ní èsè ni ọlọ́run èsè mọ̀mí ní gidi torí òun a sùtá kàyàn nìyẹn ìrẹwúmọ sísítà ẹlẹ́àlájà tẹ́yìn náà jọ ń gbénú ilé ẹni tó ń dọ́gbọ́n lo kẹrosíìnì ẹ̀ kẹrosíìnì tó ti fọkàn balẹ̀ pé òun ó fi ṣe kíni òun ó fi ṣe ráìsì lálẹ́ ìyókù àwọn èpò gíńjọ́ kejì ó sì lo kẹrosíìnì ẹ ó ti fojú gẹ̀ẹ́tì ah, ti fojú kakuléètì náà ni èmi àáfà àtọmọ mẹ́rin ó yẹ kó lè tó wa wà ó sì bọ́ bí kẹrosíìnì ó sì dá ọba ṣe ráìsì lálẹ́sẹ̀ ráìsì ẹ̀pẹ́ jiná ráìsì jiná lóòótọ́ ìgbà tí ó dijọ́ ra ògì ilẹ̀ gbogbo owó tó kù lákàntì wọ́n ti rògì one twenty wọ́n ti ra mẹ́mẹ́ tí wọ́n ó fi mú ọya ẹgbómi kaná lọ́ba sáná sí kinní kinní bá jò ṣẹ́jú kan iná bá kú ah kí lọ́sẹ̀lẹ̀ kò sí sówó kankan mọ́ tí mi ra kẹrosíìnì lọ́ba fura gbé wàláì wọ́n ti da kẹrosíìnì yìí ni sùtá ló fi kàn yẹn ìwọ tó o ṣépè fún èèyàn tí ò fi fọkànbalẹ̀ mọ́ ò ṣe ń sùtá ẹnu ìwọ tó o láálé èèyàn tó ní èmi ń sọ̀rọ̀ sí ọ ò ní lè jẹun ọba sọ̀rọ̀ sí kò bá lè jẹun mùsùlùmí ẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ìwọ tó parọ́ máa yàn ní téèyàn ò ṣe o léèyàn ṣe ní téèyàn ò ṣe olóṣe kí olóṣe jama irú ẹ̀ làwọn kan nínú àwọn mọ̀náfìkì láyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ni wọ́n ṣe torí pé àyà tí àáfàá wa Mustapha Murad Subuhi àyà tí wọ́n mú wá níbí àyà ńlá gangan ni tọ́tọ́ nípa ń tó ṣẹlẹ̀ síyàwó ànábì wa Muhammad umuna Aisha radiyallahu anha wa sallallahu alaihi wasallam gbogbo aláti gbọ́ ìṣesí kan tá pè ní kí sọ́tù lè ifúkì kí sọ́tù àlè ifúkì ìtàn rọ́ ìtàn àdáparọ́ ìtàn bí wọ́n ṣe parọ́ burúkú mọ́ ìyàwó Aisha àwọn tó parọ́ yìí àwọn mùnáfìkínú mùsùlùmí ni ibi tí wọ́n ti wá gbómi rọ́ ìkaná tí wọ́n fẹ́ ro àmàlà rẹ̀ àwọn mùsùlùmí kan náà wá bá wọn dáyẹ̀ fún jọ wọ́n fi wá ro àmọ́ láàárọ̀ whereas mọ̀nàfìkì ló ṣe kí ni ló gbomi irọ́ kaná irọ́ wo ni wọ́n pa lẹ́nu wọn lọ́hùn wọ́n parọ́ sínà mọ́yàwó Aisha fi kíso tẹ́ mọ̀ ṣòwúrọ̀ nínú ọ̀tàn tó gbajúmọ̀ tọ́lọ̀ nítorí ẹ̀sọ́ sóràtù náà rù kalẹ̀ nínú ojú ogun tí wọ́n lọ òun ni ìṣẹ̀lẹ̀ ńlá kan ti ṣẹlẹ̀ itagan gan kọ́ la fẹ́ sọ lónìí torí kò sásìkò ibi a sì ń lọ ń pọ̀ gan. ṣé ẹ wá rí ìyàwó Aisha rọ̀dí aláàánìá nínú haudaj nínú tí wọ́n máa ń gbà wọ́n ìyàwó àwọn ẹni ńlá sí láyé àtijọ́ torí bíi cat ìgbà tó lọ gbọ́ bùkátà bóyá lọ tọ̀ àbó lọ yàgbẹ́ torí pé ìyàwó Aisha ọmọ kékeré ni kì í ṣe ń tó dàgbà púpọ̀ jù wọn à rántí pé wọn àti ìgbé tí wọ́n fi wá sàábé tó wá máa ń wà lẹ́yìn tó yẹ kí gbogbo ẹ̀ tó bá gbàgbé nǹkan òun ni máa ń kàn yín ogun òun lórí kódà ìyàwó Aisha ti ń sùn lọ bó ṣe rí báyìí iná lìláyì wà iná ilé ìrọ̀jú ló jí ìyàwó Aisha ó dẹ̀ ti mọ̀ ìyàwó Aisha tẹ́lẹ̀ ṣáájú kó tó fẹ́ ànábì wọ́n ní sàábé yìí ló wá mú ẹsìn rẹ̀ tó tẹ̀ lọ́ọ̀lẹ̀ òun ló fi wá gbé ìyàwó Aisha wọnú ìlú àti gbọ́ ìyàwó ànábì ọwọ́ àárín láti bí a ti lọ jagun àwọn mọ̀náfìkì wọ́n mọ̀ pé ìyàwó Aisha ò lè ṣe sìnà wọ́n mọ̀ sẹ́ẹ̀rí ó dáa káwọn èèyàn mọ̀ wá pẹ̀lú dáadáa pé a àfà wàláhì kò lè jíwó mọ́sálásí ustaasu kò lè ṣerú nǹkan yẹn aláàjì atrọ́sì ẹ̀ ṣùgbọ́n lónìí ọ̀rọ̀ ṣe kí ni ọ̀rọ̀ ti dojúrú àfà so orí má fi ọmọ rẹ obìnrin má fi trọ́ọ̀sì àfà kankan irùngbọ̀n rẹ ọba àmọ́ kanlẹ̀ ṣòkòtò rẹ ọba àfò kó tún di níkà ó tún kúrò ní susac ó tún fẹ́ di kíni mo rò pé ẹ̀yin obìnrin gbọ́n tí mò ń sọ wàláì mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn kéṣìṣì wà tọ́já sí pé àwọn ẹni tá a rò pọ̀ yẹ ká bá àmọ́ náà lọ́dọ̀ wọn àṣekíni àbá tí wọ́n ń bá àwọn ọmọ ọlọ́mọ ṣe ṣìnà tí wọ́n ń wọ ojú ara àwọn ọmọ ọlọ́mọ kódà ìkan tó burú débi pé nígbà tọ́bọ́ ọmọ ọlọ́mọ tó bá ṣe ṣìnà tán ṣìnà wá doyún ó sì ní kọ́mọ ó ṣẹ́yún ọmọ tó lò jáàbù ọmọ náà sì gbà sí lẹ́nu lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àṣẹ àṣẹ àwọn òbí ọmọ létà náà tó mọ̀ ọmọ bílíìdì bílíìdì nígbà tó yá táwọn wàhálà kan ṣẹlẹ̀ sọmọ tán padà lọ ṣe àwọn nǹkan kan n ló ń jọ wípé ee ṣẹlẹ̀ ọmọ ọmọ yóò ti bàjẹ́ ọmọ kékeré ọmọ tó fẹ́ mọ́ ti ìjà lẹ́nu ọmú tó ẹ̀sẹ̀ parí secondary school jama má trọ́ọ̀sì ẹnìkan kankan ọwọ́ àjọmọ̀ rẹ obìnrin ó fìrì sí hundred percent ah òun trọ́ọ̀sì usas òun trọ́ọ̀sì màlímù òun trọ́ọ̀sì mọ́mù òun trọ́ọ̀sì sheikh sórí tó bá jọmọ́ rò obìnrin dọ̀wá bítù ṣẹ̀rí ìyá etí ṣẹ̀rí àní àmọ́ ṣe mọ́jọmọ́ rẹ ọlọ́ọ̀dọ́ tíṣà ní kọ̀rọ̀ mọ́jẹ̀ tíṣà ọmọ wa dákọ́mọ rẹ lásìkò tí bàbá àtìyá ti ranjú lọ bàbá ti ranjú lọ ó wá nẹ́tíwọ́ọ̀kì lọ ìyá náà ti lọ bì kan tíṣà ọkùnrin ọmọ wa kọ́mọ rẹ ọmọ js2 ọmọ js3 ọmọ àwọn tó ti ń gúnmú àbí ùsàsù ọmọ wa àfáàdọ̀ rẹ̀ ń kúra nílé ùsàsù ọkùnrin wọn jọ àmọ̀ dáwà àánú rẹ̀ ń ṣe mí kárí àwọn ọmọ rẹ ti bàjẹ́ ti pẹ́ ó fẹ́ kó sórí ìrẹ́ ọlọ́mọdé pé lẹ́tọ̀ orí ibú lọ́ọ́ gbàbọ̀ ń bẹ má jẹ́ tísà kankan àbẹ́nìkan kan ọmọ ọ̀dọ́mọ rẹ kọ́ńkọ̀rọ̀ tí wọn ọba ti tó mẹ́rin márùn mẹ́fà mẹ́jọ ọmọ rẹ kọ́dọ́kùnrin ọmọ ẹ̀dá kọ́ńkọ̀rọ̀ kódà ọmọ tó bá ti ń bàlágà àbó ti ń súnmọ́ bàlágà kódà bí ayé tó dàrú dé ọmọ tí ò tí ì bàlágà gan lónìí ẹ̀ máa gbá àwọn kéésì àwọn ọmọ ọdún méje ọmọ ọdún mẹ́jọ mẹ́sàn-án tàǹtọ̀ wọn bọ̀ wọn lójú ara tán bá kárí àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ṣùgbọ́n àwọn ẹni ọlọ́run wọ́n mọ̀ pé wọn ò lè ṣaburú ara wọn nìyá wa Aisha ọ̀gá àwọn ẹni ọlọ́run lóbìnrin ara àwọn obìnrin ìyálé àlìjánná àwọn mọ̀náfìkì olórí gbogbo wọ́n rí ọkùnrin tá a lóun lọ́ máa ń sa nǹkan tí wọ́n bá gbàgbé lójú ogun tó máa ń kàn yìí wọ́n rí tó fi ẹs tó fi ràkúnmí tó fi gbẹ̀yàwó Aisha wọnú òòlù wọ́n bá spread irọ́ pé ó ṣe sìnà pé ìyàwó Aisha ṣe sìnà wọ́n sì mọ̀ pé ó ṣe sìnà o ni wọ́n náà ṣe gbọ́dọ̀ sọ́ra ló fi jẹ́ pé nínú ṣẹ̀ríà nínú súrátù nùrù yẹn ọlọ́run padà wàá gbé ìyàwó fún alọ́kọ́fífù jẹ́mọ́ ókùnmù lọ́kọ́fífì ìwọ tó parọ́ sìnà máa yàn tó mú ẹlẹ́rìí mẹ́rin wá fàtàmánì nàjálídàtàn ẹgbàá eighty lọ́ọ́ jẹ adébí fún àwọn sàbẹ̀ kan lẹ́gbàá eighty yes àwọn bíi Hasan bono thabit sọ̀rọ̀ àwọn yẹn mùsùlùmí gidi ni wọ́n ẹni ọlọ́run làwọn kan nínú wọn ṣùgbọ́n wọ́n gbàtànjẹ pẹ̀lú àwọn ta ni mùnáfìkì sórí wọn náà gbọ́dọ̀ ṣe làákàyè tọ́ ọ bára mùnáfìkì tán spread rọ́ọ̀kì ọmọ jọyìn wọn kọ́ ọmọ sórí ibú lọ́dọ̀ ọlọ́run mọ̀náfìkì wọ́n máa ń fẹ́ bà ní mùsùlùmí gidi jẹ́ mọ̀náfìkì wọ́n máa ń spread irọ́ amazin mashain binamim mannain lil khairi mọ́tàdín àfim utulim ba'da dhalika zanim ọmọ àlà mọ̀náfìkì tẹ̀ ń wò yẹn wọ́n máa gbé rọ́ọ̀kì ni òfófó náà máa ń ṣe kí n tó rí bẹ́ẹ̀ tí ò rí bẹ́ẹ̀ náà máa gbé kí jẹ́mọ́ àwọn iná gbé rọ́ọ̀kì pé yàwó Aisha ṣe sìnà ọba di tọ́fọ́ ọba di ọba di discussion of the day ọba di ti gbogbo ayé ń sọ àwọn mùsùlùmí kan náà tán jẹ́ mùsùlùmí gidi wọ́n gbẹ́ tàn jẹ wọ́n rò pé tí mùnàfíkì ń sọ òdodo ni nígbà tọ́lọ́ ń padà fọ̀ yàwó Aisha mọ́ ànábì fún wọn lẹ́gba eighty ẹ̀yin ká lè fọ̀yìn mọ́ ẹ̀jẹ̀ gba eighty ṣùgbọ́n olórí àwọn mùnàfíkì Abdullahi ọmọ wùbáyì ọmọ Salul òun bá lé èmi èmi ẹgbàá eighty èmi ò lè jẹ gbáǹtẹ̀ mi ẹgbàá kọ́ ẹgbàá ni ìyàtọ̀ mọ̀nàfìkì àti mùsùlùmí náà àwọn mùsùlùmí gbà káwọn sáàsì ṣe tí wọn náà bá ṣe ti ọ̀dà ẹni tí ò ṣe nǹkan kan ọba parọ́ mọ́ létà lọ́wọ́ àwọn sí ọ pé àwà láì àfa àfa ṣùgbẹ́rù lóyún sọ fún mi o àfa dàdánì ló sọ fún mi o ọgbà kó ṣàṣìṣe wàá apologize ṣùgbọ́n sọ́wọ́n pé kò tí bá ń apologize wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ẹni tí wọ́n parọ́ sinamá wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ láti wá fọ̀wọ́n mọ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni ẹ fún ẹlẹ́gba eighty kọ̀sẹ́ni tí ó fún ọlẹ́gba eighty ẹni tó parọ́ sinamá ọ̀ya lọ́ọ̀bẹ lẹ́yìn kọ́ lọ́ọ̀bẹ kó o wá sọkún sọ́nà ọlọ́run pé wọ́n ọlọ́run mo sì parọ́ tí ì rí ọ̀rọ̀ ọkùnrin àtòmí lórí ara orí wọn táwọn méjì kọ wọn bòde nù yàrá wọn wá ń fatẹ́gùn gbọ́yọ̀ òru ló mú

ẹ̀rí Abdullahi ọmọ wùbá yìí tó sáyà kókó nàkí tó jọrọ ẹ̀ lójú tó gbẹ́rù gbọ́n rí tó ṣe gidi mọ́ káyì ọlọ́run ni yóò jẹ ìyà tó le tormentous punishment painful torment ìyà tó le gidi ní ọ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ́run jàmáà tó bá wá rí bẹ́ẹ̀ àwọn èèyàn yìí wá fi sùtá ṣèyàwó Aisha ṣẹ́ẹ̀rí tí mò ń sọ fún yìí torí pé ìtàn yàwó Aisha kọ́ là ń sọ lónìí ká nípa afẹ́ sọ kí sọ́tùlì fúkì àdìsí rẹ̀ gangan nínú ibnu kẹfìr bí ewé méjì àbọ̀ ni ṣéwé mẹ́ta ibẹ̀ ló ti kó gba àwọn mistọ́wù bọ́nà àsáàsà àdìsí ńlá very lengthy àdìsí òun làdìsí kí sọ́tùlì fúkì ṣé ẹ wá rí gbogbo àwọn tí wọ́n wá parọ́ sínà yìí kó tó di pọ́lọ̀ ń wá padà sọ kùránì kalẹ̀ ànábì gangan ànábì mọ̀ pé ìyàwó òun ò lè ṣe sínà ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run wọn èèmọ̀ sáré bẹ́ sórí wọn tó ọba jọkọ̀ ìyàwó náà wà ó gbọ́dọ̀ máa sáré bẹ́ tán bá sọ nǹkan kan pa ìyàwó rẹ wò pé ó lè rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ ìwọ ìyàwó tán bá sọ nǹkan pa rẹ wọ́n sọ pé ìhàn àfà ẹ̀ wà trọ́ọ̀sì mi sànàbí náà trọ́ọ̀sì ìyàwó Aisha ìgbà míì èèyàn maintain neutrality kó lè jẹ́ pẹ́nu èèyàn ọ̀ràn ọ̀rọ̀ o tọ́lọ́ bá fòdodo hàn ìtọ́pọ̀lọpọ̀ ọkọ ìyàwó ọ̀pọ̀lọpọ̀ ọkọ ìyàwó wọn làjọ lórí ẹgbẹ́ tó ń pè wọn làjọ lórí wọn gbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìyàwó náà kọ̀ láṣẹ́ lórí àwọn nǹkan ọmọ ṣẹlẹ̀ ẹ máa wò bí èèyàn ń gbé family house wọ́n dẹ̀ kórìíra ìyàwó rẹ torí pọ́jẹ́lẹ̀ àti ìbojú wàláì wọ́n lè wọn àwọn rọ́mọ́yàwó rẹ irọ́ yẹn ọ́ dẹ̀ jọ́ pé ibi ọba ti ń fọsọ ní ẹ̀kúlé ẹni tó lóòótọ́ ti ń fọsọ níbi inú yàrá ibẹ̀ náà ni ọmọ tọ̀ sí ọmọ yàgbẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ náà ọmọ yàgbẹ́ inú rẹ̀ àmọ́ ọ̀rùn bóde inú ń bí wọn ni o wọ́n wà àwọn àwọn ọ̀rọ̀ kan yóò sì jọ ẹlẹ́yà yẹn lóòótọ́ ọkọ ìyàwó tóun náà làjọ lórí yóò bá sáré máa react kọ̀wé páwọn ọ̀tá wọ́n èètì ń tẹ́lẹ̀ yẹn frustrate effort afọ atọ kóhun náà maintain neutrality ó ti sáré take side gbé wù wọ́n ti níbẹ̀ sí máa ń ṣeré ìwà burúkú lẹ̀ ń wù yẹn láyé yẹn mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ níjọba wá hàn pé àṣeyàwó ọ̀jẹ̀bi àti wá nira ìyàwó náà wà spark náà bá ti atẹ́rẹ́ sí gangan níjọ́ tó bá padà rí pé ah, táwọn fámìlì ti <laughs> wọ́n ní pé ẹ̀ eh, má bàa sọ̀rọ̀ mọ́ sọ Anabi lo làákàyè á ah, ọlọ́run bá ní kí ànábì wa Muhammad sẹ́ẹ̀dì gbogbo ẹ̀ tó bá ṣe bí ànábì kò ní ní problem Anabi mọ̀ lọ́kàn rẹ̀ pé ìyàwó mi ò lè ṣe sí náà ṣùgbọ́n ànábì ọ̀sàrè take side pẹ̀lú ìyàwó ẹ̀ etí máa sọ tá a bá sọ fọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin náà pé ẹ̀yin obìnrin ẹ ṣe làákàyè ẹlòmíì ò ní farabalẹ̀ gbọ́n tá à ń sọ yé téèyàn bá ráwọn challenges kan lé ọkọ làákàyè àti sùúrù lèyàn fi máa ṣàṣeyọrí kódà tí gbogbo èèyàn ọba máa pẹ́ni eré ní ọlọ́ọ̀ni ọlọ́run ọ̀dọ́ láre lọ́la obìnrin mi náà wà ní ṣe sùúrù yà máa gbó bí ajá yọ máa fa wàhálà kí kọ̀ wá níjẹ́ kán rí pọ̀hùn gan lọ́jà rẹ̀ ẹ wò yàwó Aisha yàwó Aisha mọ̀ pé ah, wàhálà mi ò kí n so ń sìn náà wọ́n parọ́ mọ́ mi ni ọ̀rọ̀ tá à ń sọ lónìí ó le débi pé yàwó Aisha ó páàkì lọ́dọ̀ ànábì lọ́dọ̀ bàbá rẹ̀ Abubakri ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ ẹ mọ̀ ṣe fi ànábì ọ̀dà ìbọ̀ o ó tọrọ ààyè lọ́dọ̀ ànábì ànábì yọ̀ǹda fún mi dé mọ́ èyí ò lọ́fà àwọn ìdájọ́ mi táwọn àfa so orí yàtọ̀ ń bẹ láàrin tọ́lák àti kọ́kọ́ ó fún ìyàwó for now mọ́ lọ́lé bàbá rẹ̀ ìjàmọ́ ẹ̀gbọ́n mi o ànàbí ọ̀dà divorce ìyàwó tori ṣùgbọ́n torí wàhálà tó ń ṣẹlẹ̀ ó kọjá ẹ̀mí ìyàwó ọmọ ọdún mélòó ni ìyàwó Aisha ń jọ náà gan fún ọmọ wa so ọmọ kekere anabi dẹ́ yọ̀ǹda rẹ̀ ọ lọ sọ́dọ̀ ta ni bàbá rẹ̀ abubakri so orí wọ́tọ̀ ọjọ́ obìnrin tí wàhálà bá kọ́pọ̀ nílé ọkọ ó lè má jẹ́ pé wà á tẹ̀ anabi àti yàwá ṣàkàndá ní problem ọ̀pọ̀lọpọ̀ wa àgbọ̀ súnà yìí gan la problem kan tá a ní ṣé ẹ rí gbà míì kéé sọkọ àtìyàwó ni ó problem ó lè jẹ́ ìyàwó àti fámílì ọkọ ó lè jẹ́ ìyàwó àti iṣẹ́ ó lè jẹ́ ìyàwó àtàwọn challenges kan ìwọ àtọkọ rẹ̀ ní problem ó lè àfa ẹjẹ lọ lu ọ̀sẹ̀ méjì lé wa náà kí ogun tó ti ẹ̀rùn ò ṣe kí ni o kò fi tán lẹ̀ ké ọkọ̀ rẹ lè wá bọ́ ọ́nbẹ̀ kẹ́ tó súnmọ́ ara yín kò ṣe nǹkan kan ó lè wá bọ́ ọ́nbẹ̀ kẹ́ tó máa kíìsì ara yín tó máa dì mára yín ìyàwó rẹ náà sì ni ṣùgbọ́n kí wàhálà ò lè ṣe kí ni o kí n ti rún ọ̀tán lẹ̀ ìyàwó Aisha láàrin ìgbà tí wọ́n parọ́ ọmọ yẹn nínú àdíìsì yẹn tó gùn dáadáa ó gba yọ̀ǹda lọ́dọ̀ ànábì ó àwọn ọjọ́ kan lọ́dọ̀ ta ni Abubakar ṣùgbọ́n tó ọjọ́ obìnrin tó bá rí pé wàhálà pọ̀ nílé ọkọ wàhálà ń wájú lẹ́yìn olè àáfà ẹjí lọ kan nílùú wa ẹwà ẹsẹ̀ lọ bóyá lápẹẹrẹ ọmọ ìjẹ̀bú ni ọ́ Ọ wà ní àfa ẹ sáàmù mi lẹ́ẹ̀dẹ́ lọ́dọ̀ àbúrò mami mi kí n lọ gbé bẹ̀ náà kí n kó ṣe kí ni kó fi lọ lẹ̀ ṣẹ̀ríà ọ̀tá kò eyín ọ̀yàtọ̀ sí kí ni o tọ̀lák dẹ́mọ̀tẹ́ tá à ń sọ yàbí òye torí wàhálà yẹn àwọn wo lọ́dà alẹ̀ alimonafikun ọ̀pọ̀lọpọ̀ wa lónìí monafiki ń dá wàhálà alẹ̀ láàrin tiwa náà tá a ṣe kí ni tá à fura ìlọ́wọ́ àfà gbogbo àwọn tó wá dá wàhálà yẹn sílẹ̀ kí lọ́rọ̀ wọn kángan sí àwọn tó jẹ́ mùsùlùmí gidi inú wọn àwọn jẹ kòbókò eighty ọlọ́run foríjì wọn wọn á wà lìjẹ́ náà àwọn mọ̀nàfíkì tí wọ́n láwọn ò lè jẹ kòbókò wọn ó jí àlọ́dọ̀ ọlọ́run ọlọ́run ló ṣàdéhùn rẹ̀ fún wọn wálẹ̀ bí ìta wà láàkébọ̀rọ̀ o làwọn àdáàbùnà ìyà tó le kọ́kọ́ ní ọ̀jẹ́ ìyá téèyàn ní yé ọ̀tá mi oró mi ìmọ̀ bí ọwọ́ sí imú ni igi imú ni ẹsẹ̀ ni ìbára àdí ni èékánná ni imú agbárí ni abíyá ni tí ọmọ jẹ̀yàn gbogbo ara ọlọ́run làwọn ìyá àlímù ọlọ́run wa ní lẹ́bí ìtọ́ fàtàgàn wa láàyà àyà 19 òun làáfà wa Mustapha Murad Subuhi òun náà tíra àwọn mìíràn nípa pé àdíyàtúlì mùsùlùmí wàṣátìmọ̀wòm ká máa fi sùtá ìnira kan mùsùlùmí àti ká máa sáàtà wọn ká máa fẹnu pẹ̀gàn wọn ká máa fẹnu yẹpẹrẹ wọn. ọlọ́ni iná lẹ́dí iná yọ̀hìbú náà ń tẹ̀sí àlùfà ìṣà fílẹ̀dí iná àmọ́nú láwùú máa dá àbùnà àlímù fi dúnìyà wà láàkìrọ̀ sẹ́rí nǹkan. ọlọ́ni sẹ́rí gbogbo àwọn tí wọ́n nífẹ̀ẹ́ kan máa fún àìdáa ìbàjẹ́ kí nípa àwọn èèyàn tó gbọ́ lọ́n gbọ́ lódodo lahum adhabun ali. Ah! ìyà tó le kókó ìyà ẹlẹ́ta eléro ìyà téèyàn ọmọ pariwo ni wọ́n jẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀kọ́ kan ń bẹ tó yẹ káàdì mú níbi àyà yìí àṣegbà míì èèyàn lè jẹ́ múùmìnì tí ó dẹ̀ níwà burúkú lọ́wọ́ jẹ́mọ̀ èèyàn lè jẹ́ kí mo fè yóò dẹ̀ ṣe kí ni kèé sojúṣe ti ẹni kọ́ máa fọ́wọ́ àbú rẹ̀ kí ó ní mọ́nì ṣùgbọ́n ní problem lọ́nà kan àbí méjì even tó bá tiẹ̀ wá rí i pé mùmí ní gan ó níwà abú kan ó ṣaburú kan kẹ́ ẹ tún ṣe bẹ́tà ju kẹ́ ẹ máa yẹpẹrẹ rẹ̀ lọ torí tẹ́ ẹ bá ń yẹpẹrẹ rẹ̀ pàápàá tó bá tún jẹ́ pé ẹni tó tún máa ń sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn àbẹ́ni tó máa ń ṣe wáàsí mọ́sálásí àwọn èèyàn ò ní gbọ́rọ̀ ẹnu ẹ̀ mọ́ whereas ọ̀nà kan péré ló ti ní problem ọ̀dà lọ́nà mẹ́sàn-án ọ̀nà mẹ́sàn-án yẹn ẹ̀ níjà àwọn èèyàn gbà lọ́wọ́ ẹ̀ ẹ sí wíńdò yẹn àbí torí àwọn ọmọ náà ṣe tì jẹ́mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ àwọn tán nífẹ̀ẹ́ kán máa fọ́n aburú kán máa ìbàjẹ́ àwọn tán gbọ́ ọlọ́run gbọ́ lódodo kí wọn jẹ lọ́dọ̀ jẹ́mọ́ sẹ́gbà ìwọ ká tó wá sọ pé àwọn ọ̀dọ́ kan lónìí àléébù àwọn àáfàá inú fámílì àwọn àáfàá pásánálítì àwọn àáfàá tọ́jà àwọn àáfàá súnà àléébù wọn ni wọ́n máa sọ tó o bá rọ̀dọ̀ míì tó bá wá gbọ́ wá sí wà lẹ́kọ̀ọ́ wá gbọ́rọ̀ lọ ọwọ́ àrò ni pé ah tẹ́ ẹ bá rí ìsáàsù yẹn wà lẹ́ẹ̀ wọ́n tó wọ́n tó ṣe mistake mẹ́jọ lónìí wọ́n tó sọ báyìí wọ́n tó sọ báyìí àṣẹ wọn ò tiẹ̀ máa kéwú àwọn ọ̀dọ́ lónìí wọ́n ń pe àáfàá wọ́n pe àwọn àáfàá lórí fóònù páwọn fẹ́ béèrè béèrè ọba tó jẹ́ pé lónìí olójú ẹni tó ń béèrè béèrè mọ́tàwá gan ń dá lóhùn ẹ̀ ló ta ló ń béèrè kí ló kọ yín láti wo tábà ti rí pé ìbéèrè wà suspicious ẹ̀rú ọmọ bàyàn àti dáhùn àwọn ọ̀dọ́ fẹ́ rìkọ́dù voice ẹ̀ lónìí láti fi dákìní ilẹ̀ fitna kìí ṣe pé wọ́n fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kìí ṣe pé fẹ́ benefit lára àmọ́ rẹ wọ́n fẹ́ gbọ́ wọ́n pè àáfàá a wọn á gbọ́n tí ó sọ wọn á pe àáfàá bí wọn á gbọ́n tí ó sọ wọn ó pe àáfàá sí wọn á gbọ́n tí ó sọ wọn ní sórí sórí pálá yé sí lókun yé àti ibi ìyá ni wọ́n nítorí fẹ́ ṣe ni wọ́n fẹ́ forí àwọn àáfàá lura wọn ọlọ́run ń bẹ̀ wá rí gbogbo àwọn tó bá já sí pé àìda ìbàjẹ́ kálọ́bà tiẹ̀ ṣẹlẹ̀ kó ṣe sìná kò ṣe sìná àwọn ṣíà àwọn ṣíà olórí gbogbo kò bá àwọn ọmọ lọ àwọn náà ń sọ pé yàwó Aisha náà tó ń sọ ìtọ́lọ́ ti clear rẹ̀ àwọn náà tó ń sọ wèrè yìí lẹ́nu ìfàtọ̀ kálọ́bà tiẹ̀ wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí lẹ fẹ́ àchífù níbi kẹ́ ẹ máa spread aburú ìyàwó ànábì ọlọ́nkí kí lórí ire tó ń bẹ̀ fún gan-an náà la ṣe ń sọ fún kálukú wa náà èmi náà ń sọ fúnra mi mò ń sọ fúnra mi Rasheed Hashim sọ fúnra rẹ bí mo ṣe ń sọ fẹ́yìn tẹ́ ń gbọ́ mi náà kò sóore bí ká máa spread aburú àwọn mùsùlùmí kí ṣùgbọ́n mùsùlùmí tẹ́ ẹ bá rí kó ń ṣaburú èyí táwọn èèyàn ọba fi kó sínú aburú ẹ̀ ẹ àzárọ̀ wọn ẹ wá wọn ń sọ̀ra níbi aburú ẹni yẹn pé ẹ àfa àlàgbájá gbogbo nǹkan ló dáa sí àfọ̀rọ̀ obìnrin àfọwọ́kìnì jẹ̀mọ́ ah ó lè ka kùránì kù bẹ́ẹ̀ ṣe ń wọn tó bá ti bí ti báyìí mọ́tò láti ṣe máa ka kùránì aago kan ní máa jí lóru ṣe tàjúdù kò lè mọ́ báyìí monday thursday ṣùgbọ́n tọ́bi ilé wa ń kọ́rọ̀ pẹ̀lú ọmọ obìnrin àbẹ́ ẹni kọ́ máa kọ́ ọmọ obìnrin kéwú láàrin oṣù mẹ́fà yóò bá sùn lẹ́ẹ̀mẹ́ta o wàhálà àti ẹnu ẹ má fọmọ tó wà ti bàlágà sí lọ́dọ̀ pàápàá tó adájọ́ ọmọ tó wà sí kíni o tó tún sanra kì í rọ́mọ tó sanra lójú o kì í rọ́mọ tó bá pupa lójú o kì í rọ́mọ tó bá lẹ̀ pa lójú o ẹ ti wọ́n pé ẹ mọ̀jọ́ máa yán lọ ọ̀dọ̀ rẹ̀ só ti yé lẹ́yìn pé obìnrin gbogbo nǹkan yòókù ló gùdù ibi tí ó ti ní pọ́blẹ́mù ẹ ṣe kínni ẹ ṣọ́ra fún bẹ́ẹ̀ ṣe rí àfọ ilé àfọ àkókò wíyù à gbogbo nǹkan lọ́dà sí àfọ̀rọ̀ owó nìkan àfà tẹ̀ ẹ bá kó mọ́sálásí lọ́wọ́ wàláì yọ̀ọ̀nà yóò sì perfect account tẹ́rọ pé kò ṣe kí ni kọ̀nà nǹkan kan bẹ́ẹ̀ nígbà tá kówó kinní kan fún ọ dàrú kówó kinní kan fún ọ ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ sẹ́mọ̀ kówó sí lọ́wọ́ sóhun ẹ̀ ní mú ibi tó bá gùrù sílẹ̀ ṣe kí ni o umu bínú ẹ wá ní ọmọ ọmọ pa tinubu bíi báyìí ó lè ọmọ tó bá pọ́ọ̀tì lọ́ba rí yọ fọmọ wọn ní kíni orí ẹ̀jẹ̀ má gbà ní tísà so ti yé irú ẹ̀ ẹ lè jọ ọmọ sin àwọn ẹranko tó bá sàdámọ́ ewúrẹ́ lórí ewúrẹ́ náà léwúrẹ́ ṣùgbọ́n ẹ má jùlọ lè áńdú èèyàn kò lè áńdú èèyàn ta ni kọ́ máa áńdù àwọn ewúrẹ́ àwọn ẹran so máa bá pòfò kí ẹ yóò ṣe kíni yóò padà ní sùúrù tó bá yá èèyàn máa wo ibi tí kálukú bá wíìkì sí ẹ wàá kún lọ́wọ́ ibi tó wíìkì sí òun ẹ̀rí jẹ́ kéṣù ó ṣe kí ni kó gbàbẹ̀ wọlé iná lẹ́bí iná yòóhìbù náà tẹ̀sí alfa ìṣàtàbí lẹ́bí iná àmàlù ọlọ́run ṣe ráwọn tán nífẹ̀ẹ́ ká máa spreadi ìbàjẹ́ àwọn ẹni ọlọ́run kí làwọn máa rà bọ́nà àlímú fi dúníyà wà láàkírà. wọ́n jẹ ìyá ẹlẹ́ta ẹlẹ́rọ láyé wọ́n á tún jẹ lọ́run ọlọ́run ṣàánú wa ọlọ́run ọba tó ń sọ nínú suratul azab quran chapter thirty three verse fifty eight ọlọ́run ní walladina yudhuna almu'minina walmu'minati bígọ́ èrè náà wà ọlọ́run ní sẹ́ rí àwọn tí wọ́n ń fi sùtá sàwọn ẹni ọlọ́run lọ́kùnrin àtàwọn ẹni ọlọ́run lóbe bìgẹ́rì mọ́kítàṣàbù láì ṣe pé wọ́n dì sáàfù ẹ̀ láì ṣe pé wọ́n ṣe ń tọ́tọ́ sí kẹ́ ẹ̀ máa fi sùtá kàn wọ́n á gbogbo àwọn tí bá ń fi sùtá kàn wọ́n ẹni ọlọ́run lọ́kùnrin àti lóbe ta ni ó bá ní kááyà yìí fún àwọn tí ń darí àwọn law school ní nàìjíríà. ẹ̀yin tẹ́ ń darí law school ẹ̀ kan wàhálà wájú ọlọ́run tàbí tẹ́ ẹ bá túbá kí lórí ibú yín pẹ̀lú àwọn ọmọ tó ń lò jáàbù ẹ káwọn ọmọ mùsùlùmí àṣẹ lọ ọlọ́run ọba ti dójú ti yín ẹ rò pé bá a ṣe lóbi inú wa ń bi yín mú tú ni ọmọ gbé yín jẹ ẹ̀yin kó kéèsòwò gbogbo ẹ̀yin tẹ́ ẹ kórìíra àjáàbù yẹn ejò tó kówó jẹ ejò rọ àwọn ọ̀tá ọlọ́ọ̀ irú àwọn ejò yẹn owó kọ́ yẹ kókó ẹ̀yin ló yẹ kókó irú àwọn tí ń kówó mì ẹ̀yin yẹ kó mú àwọn kìnìún gan tẹ́ tó rí tí ó máa jáde láti inú ilẹ̀ tí ó ya tí ó tún disapia ẹ̀yin yẹ kó máa wàlẹ̀dínà yúzúnà mọ́mìnínà sọ wá ìwọ náà ìwọ náà má fara ni mùmíní lọ́kùnrin àbí lóbìnrin gbogbo ẹni tí bá ń fara ìwọ tí wọ́n kówó sí lọ́wọ́ wọ́n ní ọba àwọn fowó ṣe bísínẹ́sì ó sì dàǹbarú owó ẹni tó lówó wá ń sọ́fà ni wá ń sọkún ó ti fara ní ìwọ náà máa retí ìyà lọ́dọ̀ ọlọ́run ìwọ tí wọ́n ní ọba wọn gbalé wọ́n sì kówó fún ọ o sì náwó jẹ ọ̀bẹ̀rù ọlọ́run wọ́n ní ọba àwọn aralẹ̀ ó sì dáńbarú owó ó sì filẹ̀ kan èèyàn mẹ́fà á ọ̀bẹ̀rù ọlọ́run ìwọ tó ọjọ́bìnrin náà ìwọ ọmọbìnrin tó ń fẹ́ ọkùnrin méjì mẹ́ta aládàáwò ní ọlọ́dọ̀ ọlọ́ ìwọ ti ríbi tí àáfàá kan tó bú sẹ́kún rí àáfàá òdẹ̀lẹ̀ sòfódìdí ijọ́ mẹ́ta torí pé obìnrin disappoint ẹ̀ ó ti kọ́ ẹ̀mí ẹ̀ lọ́mọbìnrin yẹn pọ́mọ tó ń lò jáàbù dáadáa báyìí ọmọ yẹn bá ní pé kò sọ̀rọ̀ níbẹ̀ mọ ọmọ kan ọmọ kan náà tó ń lò jáàbù tá a bá sọ̀rọ̀ afẹ́rẹ́ fún kòbókò ń gbà yẹn gbogbo ni ọ́ nígbà ọmọ kan bá ń fẹ́ ọkùnrin mẹ́ta tí wọ́n dẹ̀ ń sẹ́ndì owó ẹ̀ yẹ kéèyàn ò sì jáàbù lórí rẹ kéèyàn wá lù lẹ́gbàá náà ọwọ́ pé ńgbà téèyàn ti rọ́kùn ẹ̀kọ́ ojú ara rẹ̀ àní náà lẹ́gbàá 100. ìwọ náà ọsọpọ̀ ọ̀fẹ́ fẹ́ yàn ó lóun fẹ́ fi lóun fẹ́ ṣe boyfriend girlfriend ọkàn rẹ̀ dẹ̀ ti balẹ̀ bóyá o ti ẹ̀ tó gan balẹ̀ pé ọmọ eléyìí fẹ́ ṣe ó fẹ́ fẹ́ mi ó sì gbowó lọ́wọ́ ẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀ gbowó lọ́wọ́ lọ á ní pé ìjọba la máa lọ rí tó lónìí rẹ ni ó sáǹpù ẹ mọ́mì rẹ náà ya àfihàn gbogbo owó tó ń fún ọ mọ́mì rẹ náà tó ń gbà ń bẹ̀ ńdí wọn nú àwẹ̀ ó tún rajà fọ fún ọ ọ̀rà nǹkan fún ọ ọbẹ̀ yóò tó gbẹ̀ náà fi kan ni bẹ́ẹ̀ náà ọjọ́ kan tó ń fẹ́ sísà méjì mẹ́ta mẹ́rin pọ̀ àwọn tètè àwọn ti ò kan nù wọn àwọn méjì yòókù ó kó sùtá bá wọn tí wọ́n dẹ̀ ti ráwọn tó tún dáa ju tiẹ̀ lọ tán láwọn ṣe kí ni àwọn ti láàfáà létà làáfáà tán rò pé àwọn ti ní bá bírèkì àti wọn ẹni tí jọ́sí tó fẹ́fẹ́ wọn ti lọ ṣe kí ni ó ti níyàwó míì lọ́wọ́ asùnkọ́ pẹ̀lẹ́ <laughs> tálà ọ̀rọ̀ bá rí ọ̀dà àbọ̀ alálẹ́ rí yọ̀dà àbọ̀ alálẹ́ orí bí omi ti sunkún bẹ́ẹ̀ rí àwa tá à ń dùn wọn ní tí mò ń sọ yé ó rí obìnrin tí ó sùn bá bá ń lẹ ẹkún torí pọ́kàn ọ̀fẹ́ kìí ṣe pé kò rọ́kùnrin míì ó ti kó ọkàn rẹ̀ lórí ìkíni lórí ọkùnrin yẹn wàláì obìnrin kan ló ṣépè tí mo ti sọ yẹn tó ní ustaz tí aláàárọ̀ bá ní kó dáa fún àáfà làgbájá alálẹ̀ ò ní jẹ́ ọ́ dáa fún ó wá sọ gbogbo ohun tó ṣẹlẹ̀ ah ó nítorí tiẹ̀ mọ́ tajà bù mi àwọn ní ustaz tálàárọ̀ bá ní ọ́ dáa fún alálẹ̀ ò ní jẹ́ ọ́ dáa fún alálẹ̀ ò jẹ́ ọ́ ṣé yóò ọmọ ń bí àwọn Yorùbá náà lélẹ̀ ò ṣépè ó ṣépè bí mùsùlùmí láàárọ̀ tàlà lálẹ́ ọlọ́run náà láàárọ̀ lálẹ́ gbogbo ògbà afa yẹn ẹ̀ ni gbogbo àwọn tó máa ń ṣe wèrè kí bí I pity you ọkùnrin yóò ti bọ́ ọba ju máa ń fàìn lọ tọ́ba ti rí kò kò kódà ọmọ tí ọ̀fà ìtọ́ ni ó padà lọ fẹ́ torí pé kò tí ì máa ṣe kíni o kò rí ọ̀hún kí n téèyàn bá ti ní kéèjọ́ ọ̀yàn lójú ó ti ó gbogbo tó ń tà gbogbo ló jẹ́ pé tẹ́ bá ti rọ́ọ̀mù táwọn ṣe wèrè káàkiri fún òní yìí kankan mọ́ ṣùgbọ́n ọmọ tó bá ara tọ́jú ara ẹ̀ wàlẹ́ tó pìrìsáàfù ara ẹ̀ inú ọkọ rẹ̀ gbóná pé ah mo ṣe kíni o mo rí yàwó fẹ́ ìwọ tó o bá ṣe sùtá náà tó jẹ́ pàbàlà àáfíọ ìfẹ́mi ló ṣe sùtá ìwọ ní ìṣẹ́ni ọlọ́run ìwọ tọ́já sí pé abara káràkátà business transactions ibi bísínẹ́sì ló ti ṣe jàǹbá fáwọn èèyàn ìwọ náà ṣe ṣùtáfẹ́ ni ọlọ́run ọlọ́run wá ní sẹ́ẹ̀rí gbogbo àwọn tó bá ń ṣe ṣùtá fáwọn mòmìnì àti mòmìnà bíkọ ìrì mọ́ kẹta sábò fàkọ́dé ẹ̀ta mọ́ lóbò tá a náà wà ìtumọ̀ mọ́ bí iná ọlọ́run láwọn tẹ́ ẹ wá fara níyì pẹ̀lú nǹkan tí wọ́n ṣe níṣẹ́ ni kìí ṣe pé wọ́n lẹ́tọ̀ọ́ sí ilẹ̀ fi ń wọn lẹ́ fi ń jẹ wọn a ọlọ́nirú àwọn tó ṣe bẹ́ẹ̀ àdáparọ́ ńlá ni ń tẹ̀ ṣe yẹn ó sì jẹ́ ẹ̀sẹ̀ ńlá tó fojú hàn gan tó bí nínú ọlọ́run tó wá sọ nínú quran chapter forty nine verse twelve ọlọ́run ni wàhálà wàlá yagita báàdù kó ń bá rí ìtajà ṣùṣù ìmọ̀ fimú fínlẹ̀ ọlọ́ọ̀ní ẹ má máa fimú fínlẹ̀ ẹ má máa fimú káàkiri ẹ má máa lẹtí káàkiri ẹ má máa ṣèwádìí tí ọ̀kan káàkiri wàlá apá kan yín ọ̀gbọ́dọ̀ máa ṣe kíni ọ̀gbọ́dọ̀ máa sọ̀rọ̀ apá kan lẹ́yìn nínú súrátùlì wúmọ́sà àyà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ọlọ́ọ̀ni wáyé ló ń lè kúlì wúmọ́sà ti ń lù mọ́sà ìbínú ọlọ́run ègbé ọlọ́run ìyá ọlọ́run òfò látọ̀dọ̀ ọlọ́run kó máa bá àwọn kan àwọn wo wá ní ìtumọ̀ táwọn àáfàá fún pọ̀ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ òun ni àwọn tọ́já sí pé wọ́n máa ń sọ̀rọ̀ èèyàn láì dáa lójú ẹ̀ àti lẹ́yìn rẹ̀ àwọn míì tán bá rí ọ wọn ní sọ̀rọ̀ rẹ̀ láì dáa ṣùgbọ́n tó o bá sí bẹ̀ wọ́n sọ láì dáa gbogbo ẹni tí bá ti máa ń sọ̀rọ̀ èèyàn láì dáa yálà ọ̀sọ́ in his presence or in his abstention ó ń tàn wà níbẹ̀ àbí kò sí níbẹ̀ ọwọ́ á sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìda ọlọ́ọ̀ni ẹni ìyá ni ọ́ torí ẹni tó sọ̀rọ̀ rẹ̀ láìda yẹn ó ṣe kí ó fi sùtá kàn àbíwọ tó ń bú yàn lójú ẹ àbó ń bu lẹ́yìn ẹ òun òun àbó ń sọ lójú gbogbo eléyìí a fún un ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọrọ ọ̀rọ̀ aburú nípa èèyàn ọlọ́run àwọn èèyàn bẹ́ẹ̀ ìbínú kó máa bá wọn kó là wá. Muhammad wa nínú èyí tí mọ̀mọ́ wa Bukhari àti Muslim ó gbà wá ìyàwó ànábì gangan ló gbà wá ìyá Aisha ọlọ́run kó bá ní yọ́nú sí wọn. wọ́n lànàbì ní pé iná sharron nasi manzila tani indalọ́yì nínú rìwáyà mi yawmal qiyama ẹ̀rẹ́ ni tí yóò burú nípò ẹni tí yóò ní worst worst position before Allah ẹni tí pò rẹ̀ máa burú gan-an òun lẹni táwọn èèyàn bá gbé jù sílẹ̀ ìtìkọ́ à fúhùṣì yìí níbòmí ṣárù yìí àwọn èèyàn ń bẹ̀rù aburú ọwọ́ rẹ àti wà bàjẹ́ à alẹ́ bàdà bísínẹ́sì bọ̀ àfa àlàgbájá ẹ̀mẹ́ bàdà bísínẹ́sì bọ̀ fún ìṣe èèyàn rí tálẹ́ fẹ́ gbélé yín fún lágbájá à ilé tó yá ń jò ní ẹ̀mọ́ tó ní ọmọ mẹ́ta ló fún lóyún bẹ́ẹ̀ tó ní wọ́n sẹ́yìn ìwọ táwọn èèyàn tí wọ́n wọ́n wọ́n they are trying to avoid you wọ́n à fẹ́ bọ́ ọ ṣe wọ́n fẹ́ dọ́gbọ́n máa ń sára fọ́ wọ́n ń dọ́gbọ́n pẹ́ ọ sílẹ̀ wọ́n ń dọ́gbọ́n distance ara wọn lọ́dọ̀ rẹ nítorí ìwà àbàjẹ́ rẹ torí aburú ìwọ nípò rẹ máa ga ju wájú ọlọ́run nínú aburú nínú ìyà kọ́lọ́n kó là wá. nínú àdífì míì èyí tí màmú wa Bukhari gbà wá nínú àládàbùlì mufrọ́dù wọn ìmáàmù Tirmidhi náà gbà wá àfa wa Abu Darda ọlọ́mba níyọnu sí i àwọn nípa nàbí sallallahu alaihi wasallam ó sọ pé ẹ̀rí inna Allaha dájúdájú ọlọ́run ọba yubugibu lifahisha albadish ọlọ́run ọba ó máa ń kórira bugidu ọlọ́run ọba ó èètì ó dislike àwọn wo ni àwọn oníwà àbàjẹ́ àwọn oníwà àbàjẹ́ yìí tó tó wá jẹ́ gbé àlìbáfì ìwà àbàjẹ́ tó tó wá ń fi hàn ó tó wá jẹ́ ọlọ́rọ̀ ọ̀bàjẹ́ ẹni tó jẹ́ pé ìwà abúlọ́ máa ń wù ọ̀rọ̀ abúlọ́ tó máa ń ṣe kíni ló tó máa ń sọ àṣetá a bá sọ pé àǹfààrà ni mùsùlùmí ó lè jẹ́ nínú wa ó sì lè jẹ́ nínú kíni ọ̀rọ̀ nínú àdífì míì jama anabi sallallahu alayhi wa sallam ó ń bá wa sọ̀rọ̀ àdìsí ìmáàmù abu dáúdà àti ibnu májà ni àáfàá wa usama ọmọ shuraik àwọn nágbà àdìsí yẹn wá wọn lànà bí n bá àwọn èèyàn sọ̀rọ̀ ọjọ́ kan ó ní ìbáàdà lọ́ọ̀yì àṣẹyìn tá a fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀yin ẹrú sí ọlọ́run ni ẹ̀la etí yín ìbáàdà lọ́ọ̀yì ẹ̀yin ẹrú sí ọlọ́run tòótọ́ ìbáàdà lọ́ọ̀yì ẹ̀yin ẹrú sí ọlọ́run níbo lẹ wà ẹ létí yín inna Allaha wàdọ́ àlàhárọ́jà ilá mánìkútà rọ́dọ̀ àkíyì fàdákà lẹ́bí hárọ́jà àwòhálákà sẹ́ẹ̀rí nǹkan anábìláyè èèyàn ǹjẹ́ ẹ mọ̀pọ̀ ọlọ́run ọba àlékè ọlá a máa gbé ẹ̀ṣẹ̀ lọ ọlọ́run ti gbé àwọn ẹ̀ṣẹ̀ kan ti kó àwọn ìnira kan kúò fẹ́yìn tẹ́ ẹ jẹ́rú sí ọlọ́run àyàfẹ́ni tọ́lọ́run ò ní gbé fún jọmọ ẹgbọ́ àdìsí dáadáa gbogbo àlàdìsí yìí bá wí kọ́lọ̀ kó forí jìn kálukú wa ẹni tọ́lọ̀ wà ní gbé ẹ̀sẹ̀ kú òfun òun lẹni tọ́já sí pé irídù irídù ni dignity ọmọlúàbí personality ìjọmọnìyàn ìjọmọlúàbí ọmọ ìyá rẹ òun lọ́wọ́ á ṣe kí ni ló fi takátì ìlọtẹ́ńbẹ́lú ẹ̀ ìlọ́fàyà ó ní sẹ́ ríru eléyìí fàdákà lẹ́dí àrọ́jà àwòhà aláka anábì nírú ẹni lẹ́nu tó ti sẹ́ lọ́n àbó ti parẹ́ síwájú ọlọ́n jẹ́mọ́ ìrògbà ẹgbàdì sì yíyé anábì ti bá wa bẹ lọ́n pé kọ́lọ̀ ọba kọ́ máa forí àwọn ẹ̀ṣẹ̀ kan jẹ wá ẹ̀sà ti máa yà kúránì rọ́bà náà látùá khidna iná sí iná awọ àtọ́ná rọ́bàná wàlá tàmílà àlẹ́ná ìsọ́rọ́ kàmá hamalita wàlá lẹ́dí iná mi ń kọ́bílì iná rọ́bàná wàlá tó hamilna mọ́lá tó kọ́tàlá náà bí wàfọ́ánná wàgúfìrìlànà wàràhámúná àǹtàmọ́wùlánà fáǹsọ̀rọ̀ná alálùkọ́mìl káfírí. anábì ń gbà tí ọ̀tá tọrọ àdúrà yìí ọlọ́run wa ni mo gbà bẹ́ẹ̀ fẹ́ yẹn rúṣin ànábì ṣùgbọ́n nínú àwọn tọ́lọ́hún ò ní gbà bẹ́ẹ̀ fún tọ́lọ́hún ò ní gbé ẹ̀ṣẹ̀ kú òfun wọn òun lẹni tí ó ń personality dignity integrity ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí ọmọlúàbí ìjẹ́nìyàn ìwà pàtàkì ọmọ ìyá rẹ̀ ó ń ba ìjọmọnìyàn ọmọ ìyá rẹ̀ tó mùsùlùmí jẹ́ arábì nírú ẹni ẹlẹ́sẹ̀ ni kódà kìí ṣe ẹlẹ́kẹ̀ nìkan ó tún máa parẹ́ wájú ọlọ́run sẹ́ẹ̀mọ́ tí ó jẹ́ ọ parẹ́ àdìsí Bukhari ni ó jẹ́ ọ parẹ́ àdìsí muflisuna àti ìdí kí mo pé muflisuna àwọn tí ó ṣòfò wájú ọlọ́run àtẹ̀dìrúnà mọ́nìlì muflis ìjẹ́ ẹ̀mẹ́ tí ó ṣòfò àwọn sàábẹ́ ní ẹ̀ fẹ́yẹ̀ tí ò lówó lọ mọ́ ńlá díríàmọ̀ làwúwà bẹ́yẹn tí ò ní lára lọ kò ní pàǹsálì kò ní dọ́là kò ní rìyàl kò nílé kò ní mọ́tò kò sí kẹ̀kẹ́ náà bẹ́ẹ̀bù kò sí nǹkan kan fún anábì lélẹ́yìn ọkọ sallallahu alaihi wasallam ẹni sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú iṣẹ́ ńlá àwẹ̀ lọ gbọ́ ṣùgbọ́n o ti jẹ dúkìá eléyìí ó ti bú eléyìí máa dá wàsáfà kàdá máa dá eléyìí sílẹ̀ wàná làmínírì di áádá ọmọlúwàbí eléyìí ó ti bàjẹ́ wọ́n wà á músẹ́ rẹ̀ wọ́n wà á fún gbogbo wọn kọ̀bá ní sìn kankan yọba wọ̀ná lọ́dọ̀ ọlọ́run làwa o torí náà gbogbo wọ́ tọ́ ọmọ tójú bọlé ó ń lé tọ́ ọmọ dàlé káàkiri ìbẹ̀rù ọlọ́run ọba nínú anábìwa muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ nínú afáwa àbúrérà tó gbà wá ó lànà bí sọ pé kúlù ní mùsùlùmí àlálí mùsùlùmí haramu níbòmí haramu dámùú wàmálùú wàírídùú anábì léèwọ̀ ni kí ló jẹ́ èèwọ̀ ọmọlúàbí ẹ̀ dúkìá rẹ̀ àtẹ̀jẹ́ rẹ̀ a gbọ́dọ̀ pa mùsùlùmí èèwọ̀ ni a gbọ́dọ̀ lọ jalè kọ́ wa ló lè lọ́ọ́ ọjà ọmọ kó dúkìá mùsùlùmí kódà tó o bá wá kírun mọ́sálásí tó ọjọ́ chájà mùsùlùmí ọ̀daràn wájú ọlọ́run òdì mọ́fílísù ẹ̀ tí ó ṣòfò ọwọ́ kírun mọ́sálásí ọba kó sílípáàsì sílípáàsì hundred naira mùsùlùmí ọba kó lọ ọ̀daràn wájú ọlọ́run kátó wá sàwọn ọmọ olórí gbogbo tí wọn ò jẹ́ àsùn ládùúgbò tí wọ́n ń lọ káwọn èèyàn máa ń lé tí wọ́n ń yọ̀bọn àwọn ọlọ́lọ́mọ bí wọ́n ti rí bọn jàmáà ìwọ tó o bá ṣe bẹ́ẹ̀ a bàbá ńlá amúfúlísù ni ọ ọfẹ ṣòfò wájú Ọlọ́run nìyẹn Ọlọ́run làwa o anabi sallallahu alayhi wa sallam ó wá ń sọ àdíìsì yẹn lọ ó ní àtẹ́kùwà áhù náà ó ní sẹ́ẹ̀ rí bẹ̀rù ọlọ́run ìgbà àyà ló wà ó ní toró ti tó ọmọnìyàn kan láburú ányá kírọ̀ akọ́wùlì mùsùlùmá kọ́ máa fojú kéré ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí jàmọ́ ẹ̀já tó gbà rìn náà yìí àwọn ẹni ọlọ́run èfojú kéré èèyàn ẹwà nábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n lára ibi tó bá tó ń kọjá lọ àwọn ọmọ kéékèèké sẹ́yìn inú ṣẹ̀ríà ni pé asọ̀gírù yusalimu alálẹ́hẹ̀ alálẹ́kẹ̀bíir ọmọ èké náà ní kọ́ sálámà ságbà wàbẹ̀là ákùsì sọ̀hí tágbàlagbà náà bá sálámà sọmọ èké kò sí tó burú mbẹ̀ anábì ẹ̀mí rẹ̀ sóò lọ ọlẹ̀ ànábì ò fojú kéré èèyàn débi pé àwọn ọmọ anabi ànábì àtúmọ̀ recognize wọn ṣèbí wọ́n ọmọ fẹ́ kákàkàlàgbà ní òkè ọmọ ṣe mú bí imú òkè ní báyìí ìwọ ló kọ́ ọkọ́ máa kí àgbàlagbà ò ní kí àgbàlagbà tágbàlagbà náà bá wá di pọ́n yá kí sàlámù máa bá tiẹ̀ lọ ṣùgbọ́n nínú wa mùsùlùmí ni pé má máa fojú kéré èèyàn ẹni tó fojú kéré yẹn ó lè jẹ́ pé náà ni ó ọ ní ọlọ́run kọ́là wá o nínú àdíìsì míì anábì ní àlè muslim akuli muslim ẹ rí mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá ni wọ́n kò gbọ́dọ̀ ṣe jàǹbẹ́ kò gbọ́dọ̀ yẹpẹrẹ rẹ̀ kò gbọ́dọ̀ fojú kéré ẹ̀ toró ti tó láburú kéèyàn ọmọ fojú kéré mùsùlùmí àdíìsì míì eléyìí tí màmù Bukhari àti muslim gbà wá anábì ní sibabu li muslim fòsókàn wàkìtálù kúfúrún kéèyàn ọmọ bú mùsùlùmí ìwà àpò kí ni tó dára ọ̀nà tá a lè gbà fi sùtá ṣèèyàn òun lèébú gbogbo àwa tá a jẹ́ wúmọ̀ ara tẹ́rìbíyà bí a fún àwọn ọmọ wa ní ká má máa búyàn ọmọ mùsùlùmí èyí máa búyàn tẹ́nìkan bá bú ọmọ bù tiẹ̀ sọ pé èmi ò ní bú ọ kódà kéèyàn o kéde pé ọwọ́ à ń bọ̀ ìwọ náà sì ń wòran ọyá bú tiẹ̀ padà jọ ọlọ́mọdé bímọ ntí àmì ìfi ń tẹ̀lé ọmọ ẹ̀ náà fún ọdún bí sẹ́ ń bú ọ ní ọyàwó ọ̀nà sọ pé ká dáa fún ìgbẹ́ni ká ká fún ọ orí ẹ̀bù orí ẹ̀bù ti ń kọ́ ọmọ tiẹ̀ nù. èyí máa kọ́ ọmọ aláburú tí ẹnìkan bá bú ọmọ rẹ mọ́jọ́ dá tiẹ̀ padà kódà tẹ́nìkan bá ṣépè fọmọ rẹ mọ́jọ́ ọ̀sẹ̀ tiẹ̀ padà ọmọ tó ṣépè ọmọ kékeré ọ̀lẹ́sẹ̀ wájú ọlọ ọmọ tó bú ọmọ rẹ tọ́jọ́ mi ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ tírèèni ọmọ rẹ débi pọ́mọ rẹ ò ní ya kíni kò ní í yelé ebú kò ní í jẹ́ ṣàtàmù kí ọmọ wa bú àwọn èèyàn káàkiri kí ọmọ fẹnu yẹpẹrẹ wọn ó yẹ ká tírèèni àwọn ọmọ wa débẹ̀. àáfàá níṣẹ́ wá rí wàyẹ́dúkúlù fi ádá àhàdíìsùn kẹ̀bírọ̀ àáfàá ní tọ́jẹ́ pé kíni àdíyàtúlìjà àlẹ́tì sàtáàtì àáfà láwọn àdìsí ńláńlá kan wá ń bọ̀ tó ń sọ nípa ká máa fi sùtá ṣe aládùúgbò náà tó ń bọ̀ àwọn àdìsí náà ó ara tá à ń sọ yìí ni àṣẹ tá a jọ ń gbé náà neighbor wa our neighbors we should not harm them a gbọ́dọ̀ tó fi sùtá ṣe àwọn aládùúgbò wa náà irú ẹ̀ náà ni gbogbo ẹ̀yin tẹ́yìn rédíò òkè lálálá kódà kọjẹ́ kúrà nílẹ̀ ń plé kọjẹ́ kù nóòtù kọjẹ́ máa tòrọ́ọ̀tù kọjẹ́ wáàsí wọn ò fẹ́ kẹ́ ẹ ní aládùúgbò náà àsìkò tí wọ́n yí Kùránì òkè lẹ́nìkan fẹ́ sùn náà àsìkò tí wọ́n ń gbọ́ wàásì ẹnìkan ọ̀fẹ́ gbọ́ wàásì gbà náà òun ti ṣe wàhálà lọ́wọ́ fẹ́ ṣe kí ni ó fẹ́ sùn wọn ò ní odi stọ́ọ̀pù ẹ̀ ibùn tí edori gbà ń ṣe ìnáwó náà ṣe rí ìlú wa yìí tí edori ọ̀pọ̀lọpọ̀ aná tààlà gbọ́sùn náà ìyàwó àná ọgbọ́n nǹkan yé ẹlòmíì náà ń ṣe ìnáwó òun náà àwọn tọrọ ti dàrú mọ́ lọ́wọ́ sá ọlọ́mọdé ọ̀rọ̀ dàrú máa lọ́wọ́ ìnáwó ọlọ́run sáà lọ pa gbogbo eléré tí ẹ wà parí ìjókòó àwọn náà fi lè pé wèrè ò mú lógò wèrè ò ní kinní kan nínú ìnáwó àáfà ó yẹ kéèyàn sọ pankẹ́rẹ́ létí ni àáfà náà ṣe ìnáwó ọwọ́ àgbàgbé eléré lẹ́yìn ìgbà táwọn àáfà parí bí apúrógámù ní káàbì sínú ọmọ àwọn náà wá ń play pé ìyá Rasidi lọ náwó yìí o ó náwó fún mi pàṣẹpàṣẹ o wọn wá nínú ìnáwó tiẹ̀ náà ó kéèyàn àdágan ló kéèyàn wá wà dá gidi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá kan fi nà ọ́ pé láì yóò ti ẹ̀bẹ̀rù ọlọ́run kankan nínú ìnáwó tiẹ̀ náà gbogbo eléré àmọ́ lo microphone pé ah alhaji èmi náà wà ń o èmi náà wà ń bí o ní ọ̀yá ó tún fi kan sí i ó tún já lọ ń jábọ̀ ó ní dádì òun lọ́gbà dádì rẹ̀ wo lọ́gbà ètò ìnáwó ṣe ni ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo dúpẹ́ tèmi sí mi rí láyé wọn mo influence mo ṣe àti súnmọ́ yìí kò sórin kan kò sí lù kò sí kò sí kankan so a influence gbogbo ìnáwó wa gan tó fi já sí pé ntọ́takotọ́ lọ́hùn kò ní í sí a sì gbọ́dọ̀ fara ní aládùúgbò wa ẹlẹ́ǹsẹ̀ ìnáwó làwọn èèyàn bá lè aládùúgbò ìnáwó wo lẹ́ ń ṣe yẹn kódà gbogbo àwa aláìsàn àìsàn yín tẹ̀ ń ṣe kọ̀ọ̀bátọ̀ àìsàn kí lẹ̀ ń ṣe ẹ̀ ń ṣènáwó ní tì dáhùn tì dáhùn orí ibú wo lẹ̀ ń ṣe tọ́ba ẹ̀ṣẹ̀ ibù ẹ̀kí ẹ̀ṣẹ̀ làákàyè ni àwọn èèbó gátà tiẹ̀ lajú sábà ṣe tì dáhùn nílùú wọn tọ́ba ṣe tì dáhùn wàá lọ gba ọ́ọ̀lù gbogbo ariwo yóò mọ nínú kíni ẹ̀ẹ́dùnmẹ́fẹ́ bá ti wá náwó yín kọ̀fẹ́ sùn ó sì á máa ṣe ìnáwó ti dáhùn ládùúgbò tí èdòrè yẹn àfọ onímọ̀lúdì bíbí ànímọ̀lúdì yìí tẹ̀ ń ṣe gan tẹ́lẹ̀ ẹ̀ẹ̀tàn wá níjà àwọn èèyàn ó sùn àti ẹ̀dùgbẹ́ náà abẹ́ẹ̀dùgbẹ́ náà ti pa mọ́lúdì rẹ wàláyé mi ò tiẹ̀ mọ́lúdì kò tiẹ̀ tàwọn nínú ìlú yìí abẹ́ ìsàkíyèsí ni bóyá torí recession ni ọ̀jẹ̀ ká ẹmọ tó fà gan irú àwọn ti nìkan tí ń fẹ̀ dákọ wọ́n di páwọn olówó táwọn máa ń pè torí insecurity wọn ò wà mọ́ lóru <laughs> wọ́n ti sí mọ́lúdì sáàárọ̀ láìlátùlì kọ́dírì kan tó jẹ́ tinú àwẹ̀ àwọn ìjẹ́mọ̀ láìlátùlì kọ́dírì tó máa ń àwọn zéhù tecno àwọn chief nokia àtàwọn kẹ́nẹ́kẹ́ gbogbo àwọn olówó tó máa ń pè wọn wà aráyè wà wà ẹ máa gbọ́nu rédíò ní ìfẹ́ dá kọ bí ó tilẹ̀ nìbàdàn ìlọ́yọ̀ state wọ́n wá ṣẹlẹ̀ látùlì kọ́dírì láago mẹ́wàá àárọ̀ mo ní à ah, ọ̀tà fẹ̀yìn àfa yìí ó jò fún yín gidi lẹ́yìn ìgbà tó ta tán tábọ̀ yín ta tán ó tó wá jò ó wá jò dálẹ́ẹ̀lẹ́ẹ̀ kòtò wájú ìdà lórí símẹ́ǹtì ẹ̀dá inú iye pẹ̀lú ojú òdà sí tẹ̀ lérí fàmọ́ lè tó ti o nàárù lè kọ́dìrì nígbà wọn di báwọn èèyàn ti ń gbọ́n àwọn ọ̀dákẹ́ àdákẹ́ òsì ìlú náà wọn ọ̀rá àwọn èèyàn má lọ títí lẹ́yìn wọn ẹ wá lẹ́ ń ṣe lè ẹ̀ ń ká máa fi tiwa ní àwọn èèyàn láà ká máa wàá jẹun ó sàn gbogbo eléyìí a gbọ́dọ̀ sọ ṣe á dúró níbí lónìí tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ á gbìyànjú àti parí ẹ̀ abẹ lọ́n ọlọ́njá sórí rẹ̀ ayé àtijọ́ gbèdé àkìyàmà subhanaka allahumma wa bihamdik ashadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين